You are the Lord. Let your name be glorified. You are the Lord. You are the Lord. Let your name be glorified. We give you glory and honor. You are the Lord. Let your name be glorified. You are the Lord that He led me. You are my God, my Lord. You sent your word heal our pains. You are the Lord, my healer. You are the Lord that he led me. You are my God, my healer. You sent your word. I heal our disease. You are my goal, my healer. Let the living water flow by my soul. Let your Holy Spirit come and take control. Every situation That is body my life. I cast my cares and body unto you are God. Father, Father, Father, Holy Spirit, Spirit, Spirit. Father, for this wonderful morning. Lord, we worship you, Lord, because we're God. Nobody like you, from east to west, is to south. That it be the sorted, be glorified forever. Thank you for this minute. Thank you for this hour. Thank you for this day. Thank you for the remaining of this week. Thank you for the remaining of this month. Thank you for the remaining of this year. Thank you for the remaining of our years. Thank you for what we know today. Thank you for what we don't know. Thank you for what we have seen. Thank you, Lord, for what we're about to see. Thank you, Lord, for the good plan. Thank you for the good things. Thank you for where you're taking us. Thank you for where we are today. Thank you for our destination. Thank you for the soul of the loved one that departed. Thank you for those who are alive for those of our life. Thank you, Father. We appreciate you. Nobody like you. Lord, I can't thank you enough. You are wonderful. You are excellent. You are powerful. Nobody like you. In whatever situation, whatever the condition, whatever we find, wherever we find ourselves, your always said we should give thanks to you or questionable God. Nobody can question you. Nobody can query you. Even when we try to do at times because of our situation. Yes, nothing, nobody actually can query you. You do what pleases you, even when it don't please us. Yes, because we are living to please you, not to please ourselves. Father, we appreciate you for your love concerning our life, for the time we shed tears, the time of sorrow, the time of trouble. Hallelujah be unto your name. In the name of Jesus, forgive us this morning. Have mercy upon us. Fill us with your presence. Take total control. In the name of Jesus. We want to pray for the children, especially for the lady that departed yesterday. We want to pray for our children. The kind of prayer you want us to pray for them, for the whole family. Direct us, direct our tongue. We cannot do without you. They cannot do without you as well. I saw the little boy Somebody calling him man. They call him afar. That uh, he has chose to be, to work for you, to to to do things in your way. They call him by your name. For that, I'm impressed also that your children, your servants, your people go through many things. At times, it's not because you hate us. Because you prove yourself as God, that you are our God. You are superior. You are more than any man. You can do what you like, and nobody will query you. Also, for people not to think you are partial, you don't even do that to the unbeliever times. Not because you hate your people, just to show that you do what pleases you. Daddy, forgive us, Lord. Maybe we have queried you. Maybe we have said something. Because of the way we feel pain. Because when you de- our loved one departs, we ask questions at times. Especially when they are young. Especially when they serve you. Especially where we are not expecting them to, to go at that moment. We see many things. And it can hinder also. Oh. Don't be annoyed, Daddy. Have mercy upon us. Forgive us our sins. And fill us with your presence. Take total control. As I'm going to pray for this family, I pray, Lord, that their problem will not turn to mine. But the problem will drop. The problem will be scatter. The problem will diminish. The problem will vanish. They will be free from problem. I will be free from problem. In the mighty name of Jesus. And the wicked souls in our system, in our surroundings, they will be exposed. They will be judged. They will be disgraced. They will carry their evil. In the name of Jesus Christ. Take total control right now. I'm praying for the children. Yes, when the father of my baby departs, we are not living together. That is when I know that when spirits of somebody that you are together, that actually you love each other, when they depart, you feel some virtue left you feel some present go. I notice it. We couldn't stand for some why. Even since that day, my daughter watched TV on her phone. She watched TV on her laptop. The TV in our rooms, the one in the city room, and the one in the room, we couldn't hunt anyone. Since that time, no connection in them. Just to know, I feel it for my daughter and also know that these children will be going through such now. They will force them to eat. They will force them to do many things that they do easily before. Because the soul of their mother have departed. They miss somebody. They lost somebody. I pray for them for quick recovery. I pray for them for quick strength. I pray for them for strength Father, Lord, please strengthen those children. They are my priority. Father, please comfort them. Father, I know I'm not related to them, but it pains me. I feel their pains. I know what the mother passed through. She felt the pain of her father that was aborted by the wicked souls. And they couldn't find the body. They couldn't find this soul. And she cried. She mourned. And she now died. Part of the pains can also cause short life for her. Lord, and for these children also. I committed to your care. Daddy, please support them, fight for them, protect them. These misfortunes, the evil, the Satan, the devil that visited our family. I pray, Lord. that the spirit of their mother that depart now will destroy also the misfortune spirit, the evil spirit, and the spirit of God that they call, and those children believe. That spirit of God that creates heaven and earth, that destroy the work of the Satan, shall destroy the power of darkness working against that family in the name of Jesus Christ. My God and my Savior, you are the father of the fatherless. You are the mother of the motherless. You are also the husband of the widows. You are the friend of those who don't have friends. You are the comforter of those who are no that have no comforters. You are the rich. You are the one that sustains. I pray for those children. Whatever evil operating in their system, in their lineage, that evil shall be destroyed today. The power of darkness the gang against the family, that power of darkness shall be broken to pieces. Those children, they shall liberate. Oh Lord, the power of darkness that kept them bound, that taking their family unwantedly. I pray, Lord, you destroy that evil spirit today. Today, those children shall be free. Please support them. Please protect them. Lord, some people, they are evil genius. When they see you crying, That is when they are happy. Yes, they said they even have, they promote them in the devil's kingdom. I pray, Lord, for those who be seeing those children now. <laughs> tó máa tún tàka sí wọn àbí tó máa ní ní tá a ṣe fún bàbá bàbá bàbá ìyá ẹ̀ tá a ṣe fún ìyá ẹ̀ a máa ṣe fún yín àwọn tó ní cut them off. I pray, Lord, your presence will be working with the children from now on. Support them, take care of them, be for them, strengthen their hearts. Yes. Oh Lord, strengthen their hearts, <laughs> strengthen their body. They will not die young, they will not be kidnapped. <laughs> their journey in life will not be cut short. They will live to fulfill destiny. I wish them good. From now, Oju kan ti di ojú méjì ti di ojú kan ṣùgbọ́n ojú tó pọ̀ ló wà lára wọn báyìí because Oju Ọlọ́run o mole ó jẹ́ ìmọ́lẹ̀ the eyes of God will be light upon them the power of God will strengthen them ohun tí àwọn tó ní ìyá láyé tí wọn ò lè ṣe nírọ̀rùn mo súre fún yín mi ò morúkọ yín ṣùgbọ́n mo Rukayat tó ń jẹ́ grandchild Gawat ohun tí àwọn tó ní òbí láyé tí òbí wọn pé tí wọn ò lè ṣe ọ̀run yóò bá yín máa ṣe the journey of your life will be easy the Lord will not make things difficult for you. It will be easy for you financially, materially, morally, spiritually. The Lord will work with you. The Lord will support you. The Lord will strengthen you. The Lord will favor you. <laughs> you will not die young. Ikori tati ìyá yín dé, tí deni máa ń dé nílé yín tí wọn kì That junction, you will exert that place. You will move more than that junction you will go far in life. Your life, I speak to your soul. I speak to your body. Your soul will not be cut short. Your body will not be destroyed. You will not fall sick. The Lord Almighty God will not allow sickness in your body. Because I wish you good today. And for the people who are going to be good to you, The Lord will be good to them. I remember you in my prayer, even when I was praying, praying in my closet. The Lord will remember my daughter also. The Lord will show me mercy. Bible says, whatever you sow, you will reap. I sow goodness, and I sow success, and I sow consignment to you. I show you love. the Lord will show me love. He will show my children love. He will show me and my husband love. All my well wishes all over the world. And for those of you, a lot of people passed away yesterday also, that we cannot reach you. Maybe we don't know you. The Lord will strengthen you too. The Lord will support you too. We wipe away your tears. The Lord will make you happy. Things will not be difficult again. The Lord will give you a gift that you will that will destroy the pain you are going through now. You cannot forget your mother or your father, whoever you have lost. But he will give you a gift to show you that he concern, he care for you. The Lord will be there forever. The mother that never expire, the father that never die, then he will support you. For those of you who have lost your husband or you lost whoever close to you, dear to your heart and you are feeling pain, you cannot stop crying, the Lord will put smile again. What will make you not stop laughing? What will make you not stop glorifying the name of God? The Lord will do it again for you. Yes, it will take away the sorrow. It will replace it with joy for you. The Lord will strengthen you. Ogun ológun Because I pray for you today, I pray for people this morning. Some people may want to, they hate prayer because Satan hates when you when he ban people and you try to set them free. Yes. And the Bible said anybody that wants us to go into bondage will go into that bondage. Because I pray for you guys today, if anybody wants me and my children to go into bondage or my husband or my people, such people shall go into bondage. Anybody that is angry because I pray this prayer, that may want to fight me, Daddy, I cannot fight. Father, fight for me. Fight for my children. Fight for my husband. Fight for my well wishers. In the name of the Father, the Son, the Holy Spirit. In Jesus' name. Concerning their father, all the people around them, I pray, Lord, that you create the love of these children into their heart. They will not mat- maltreat these children. Yes, they will not maltreat them. They will not say evil to their life. They will not prophesy evil to them. In the mighty name of Jesus, your family, wọn ò ní gbé yín wọn ò ní o ẹ sì ní kú lọ́mọdé mọ́ ẹ ó máa dàgbà nílé yín ẹ ó sì máa ṣèfẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí ìgbàgbọ́ when a lot of people face trouble some lose their faith yes àwọn ẹlòmíràn wọ́n sọ ìgbàgbọ́ nù ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ àwọn máa dàgbà sí orí ọ̀fẹ́ tó máa mú kí ìgbàgbọ́ yín máa dàgbà sí ọlọ́run yóò fún yín yes lord thank you father this one because you answer prayer i pray for all my well wishers all over the world father please wish them well and those who want me died <laughs> wọ́n máa kéde ikú ẹ̀yin bẹ́rẹ̀ sùn ẹ̀yin ọ̀tá tẹ̀ tí ronú kúwàdà tẹ nínú retreat no surrender lè jẹ́ very soon very soon ohun tó fẹ́ fún mi yẹn it will be your portion whatever you want for my daughter whatever you want for my husband will be your portion whatever you want for all the people who love me that evil will be your portion evil will not be for me will not be for my husband will not be for my children will not be for my well wishers those who follow me for good though evil shall be for you it is well with our spirit, spiritual body ọjọ́ òní Wednesday ni wọ́n ń it shall be well with us the goodness of today will be our portion. The success of today will be our portion. All the well wishers, those friends of Rukaya that have been crying, Lord, I pray for all of them, strengthen them. Ẹ ò ní rà kú fàmọ́ o. Ẹ̀ṣẹ̀ Because the Bible said to us the same thing in Al-Quran. it said, with long life and prosperity will give us and satisfy our soul. I pray, Lord, we shall not die young. The spirit of sin shall depart away from us. The Lord shall help us. We shall have the fear of God, which is the beginning of wisdom. The Lord will create his fear into all of you hearts, unto my heart, to my husband's heart, to our nation. The love of God will take over our nation. Peace will reign. In the name of the Father, the Son, and the Holy Spirit for the all over the world. I pray for the east, west, north, and south, all over the world. The land, the whole world belongs to God. We commit everything to your care. The people serving you, the people who love you, concerning their land, they pray to you for their land to be healed. Heal our land. Take control. Our finance. A lot of countries are crying for disaster, financial disaster. Lord, revive us. You said, those who call by your name, if they repent from their sin, you are faithful, you will see through from heaven and heal our land. Please, Lord, we're calling you, Lord. Give us solution to all our problems. In the mighty name of Jesus, we shall not be disgraced, no more desolate. Our land will not turn to desolate. Yes, our land will be fruitful. We shall multiply. Concerning our leaders, touch their hearts. Let our leader fear you. Let them serve you. Because the position they obtain is for you. It's not for their family. It's not for them. It's for you. The throne belongs to God. God is the king that reigns forever. God is the president that reigns forever. God is the head of state that reigns forever. God is the minister that reigns forever. So that the throne belongs to you, but you borrow people to use for a while, to use for a season. Those who are borrowing the seat, they will use it to your glory. They will use it to your power. They will not misbehave, but they shall fear you. They will do what is right for those who are misbehaving, who attend the throne and turn it to them, to themselves, and believe that it belongs to them personally. They believe they created it. No. Daddy, I pray, change their hearts today. But if they refuse to change, the judgment of the king, of those who are on the throne, only you can do the, can judge them. Father, those who refuse to change, that doing evil to pe innocent people. Judge them accordingly. Father Lord, we commit everybody to your care. Just have mercy upon us. Let our land be suitable. Let our surrounding be suitable for those wicked souls that have been dealing with me for a long time. Those one who refuse to repent, I pray, Lord, that you maltreat them. Those who have refused to repent, to treat me good. Lord, the way they treated me, the way they treated my daughter, Father, treat them like that. Maltreat them. Show them you are God. Show them you are for us. Show them you are mightier than the mightiest. You are greater than the greater, <laughs> Nobody to be compared with you. Fight for me and my husband, my children. Fight for all the good people around us. Fight for all the good people all over the world. Let there be joy. There shall be joy in the morning. There will be joy again in our life. We are a child of God. We will cry no more. There will be joy in the morning. There will be joy in the morning. There will be joy in the morning. You are a child of God. We are a child of God. We will cry no more. There will be joy in the morning. For those of you that cry, you cry overnight. Even till this hour, you are crying. The morning shall come again that you have joy. And we have joy again. Our joy of revival will come quick. It will be now, and we shall rejoice forever in the name of Jesus. Every spirit of sudden death, every spirit that cut out, that cut people short, lie people short, that make people die young, you will not have place in my home. You will not have place in my husband's home. You will not have, you will not never have space in my children's life. Gbogbo ọmọ tèmi Bọ́lá Fọláṣadé àti ọmọ tí ọkọ mi bí gbogbo wọn pátá la mojo ìbí wọn a ò ní mọjọ́ ikú wọn àwa náà ò ní gbọ́jọ́ lọ́jọ́ lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ bímọ ẹ ti mọjọ́ ìbí àwọn ọmọ yín o ẹ ò ní mọjọ́ ikú wọn àwọn ẹ̀mí burúkú tó gbayé kan tó máa ń fa ikú òjijì they will not possess our children they will not possess our home èmi Ṣadé ní òbí o Ṣadé o mi ò ní kú ṣáájú ìyá mi ìyá mi náà èmi máa lówó láti tọ́jú wọn ire ní tèmi o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé mi ò mọ what i don't know what you are passing through but i know you have one thing or the other you are going through the lord will turn your shame to another glory for you ẹ̀gàn yín yóò dògo your mistake will turn to miracle the pain will turn to joy the wound sky the lord will turn it to star ojú àpá yín ọ̀run yóò sọ dìràwọ̀ you have a mark in your body maybe the wound that the enemy has given to you when you <laughs> the Lord will turn those mark to star for you ojú àpá tèmi àti tọmọ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé yóò di ìràwọ̀ ẹ ó tàn màá tàn ọmọ mi yóò tàn ọmọ rẹ yóò tàn a ó tàn káàkiri àgbáyé ó ní ẹ dìde kẹtọ ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ìwé àìsáyà sixty yẹn ṣe sọ verse one ó ní arise and shine for your light has come that thing that the enemy has put in your life to weigh you down to demolish your life to limit you that thing now will rise and promote you those things they've used to tie you down It will stand to promote you. Your scar will turn to star. Your pain will turn to joy. <laughs> your weakness will turn to your strength as from now. The Lord will strengthen your bone from your head to your tone. You shall be strengthened. The Lord will release his strength. It will heal you the virtue from God that touched, that healed, that brought back to life. We touch you now for those of you in the sick world. If you are under this, my platform, or you have under somebody in the sick world, <laughs> Hear the word of God. Anybody's under my voice today and you are not evil to me, to my husband, to my daughter. You are not evil to whatever I do. This, my voice today, is the voice of God. The Lord will heal you. That pains, that sickness, projected, pronounced to your life, that sickness Hear the word of God. In the name of Jesus, every knee must bow and every tongue confess that Jesus is Lord. And hear this again. He said that is the reason why the Son of God manifests to destroy the work of the devil. Every work of sickness, every evil projection, every evil pronunciation, Every evil things I've turned to sickness in your body, I nullify them. I destroy the power of that sickness. I rewrite it by the power of God in me. And the Lord said you have testimony. That sickness is not of is not to dead. You will rise again and shine. You will live to proclaim the goodness of God. Sickness, I command you to depart away from our people and go to her, where you belongs to. remain dirty on the judgment day. I cover these people with the power of God, with the healings of God. You are healed and healthy. The Lord will surprise you. For those of you who are barren, the Lord will do revival of fruitfulness in your womb, your ovary, your intestine, everything concerning your system, especially where you normally conceive, will be working fine. The Lord will do wonder in Jesus' name. ìwọ tó ń ti dájọ́ ikú fún yẹn ọjọ́ ikú rẹ yẹ ọjọ́ tí wọ́n lo máa ké tán náà máa ké lórí rẹ ọjọ́ náà yẹ o kò ní di tèmi kò ní di táwọn ọmọ mi <laughs> evil hunter wọ́n lè wà lórí platform yìí ìwọ evil hunter mo gbàdúrà kójú ẹ fọ́ òkè ń lọ ṣọdẹ lórúkọ Jésù evil hunter I command your eyes to blanch evil hunter on this platform now wọ́n lè wà níbí I command you bóyá ẹ máa wá létà ni wọ́n lè wà níbí evil hunter afojúwo nípa may your eyes blind physically eyes you have may he blind the physical spiritual one you have may he blind I call my eyes to pray now apart from things of the spirit I don't open my eyes I don't know people on the line but now I speak I use the my eyes as is closed If you are evil hunter and you check this platform, you don't have any other place to go, you believe you fẹ́ dán mi wò, àbò fẹ́ dán àwọn èèyàn wò, àbò fẹ́ wò pé kí So, ń sọ. Mo gbàdúrà kọ́ lọ́run dùn ẹ̀ tán. Ìwọ lójú ibi ni, ojú ẹ̀ kó fọ́ dànù. Ìwọ lọ́wọ́ ibi ni, mo gbàdúrà kọ́ wọ́ ẹ̀rọ ọ̀dàní. Ìwọ alárìnká òkùnkùn, mo gbàdúrà kó bá ikú rẹ̀ pàdé. Ìwọ ẹni ibi ni, ìwọ ẹ̀mí àìmọ́, mo gbàdúrà kó yí kó yárọ̀. Iná kó jó ẹ̀ dànù. ibi ni, tó ń fojú inú wò mí tó ń fojú ara wò mí tó sì jẹ́ ibi lọkàn rẹ̀ rò sí èmi àtọmọ mi àtọkọ àtàwọn olólùfẹ́ mi àbí láti bá ti bá fẹ́ ṣe jẹ́ ọ̀run ba tiẹ̀ jẹ́ ojú inú rẹ̀ fọ́ ojú títa rẹ̀ fọ́ agbára rẹ̀ bàjẹ́ èmi gba agbára èmi àtọmọ mi àti ọkọ tá a fún mi àtàwọn olólùfẹ́ mi mo gbàgbára kò ṣeé mú fún ìkàáyé mo gbàgbára tí ò ṣeé pajẹ mo gbàgbára tí àdúrà òde òkè mú mo gbàgbára mo gbé èmè e mo jẹ́ agbára tó ń gbàdúrà láìsinmi tó ń gbàdúrà láìsàárẹ̀ tó sì máa ń béèrè tó máa rí gbà lẹ́sẹ̀kẹsẹ̀ agbára tó ń kànkù tó máa ń ṣí agbára tó máa ń rí gbà agbára tó ń pàṣẹ nǹkan láyé tó máa fara hàn láyé àti lọ́run agbára àṣẹ agbára kò ṣeé rí fi agbára kò ṣeé fi wọ́lẹ̀ agbára kò ṣeé bàjá agbára ọmọlọ́run ni ẹ fi sílẹ̀ kó máa lọ agbára ọ̀rọ̀ ńlá agbára tó máa ń sún àrà agbára tó <laughs> máa ń bèrè sẹ́ẹ̀ tí ìyanu máa ṣẹlẹ̀ agbára ńlá agbára tó ń sọ òtítọ́ agbára tó ń ṣe òdodo agbára ẹ̀mí mímọ́ olúwa gbé sínú mi mo gba agbára lónìí sọ agbára inú mi dọ̀tun sọ agbára ayé mi dọ̀tun agbára tó ń lẹ̀mí gígùn tó ń ní àlàáfíà agbára tí ó máa dájọ́ ikú fún ṣùgbọ́n tó máa yẹ̀ agbára tí ò kì í kúkú oníkú agbára tí ò kì í kúkú òjijì agbára tí ò kì í ṣàṣetì láyé agbára tó ń ṣe àṣeyọlẹ sí ìkọ̀sẹ̀ agbára tí ò kì í da nǹkan rú agbára tó máa ń gbé nǹkan ga agbára tó máa ń pọn rere lé agbára tó jẹ́ pé tó bá ti gbé sókè yóò wà lókè agbára tó bá gbé wálẹ̀ tó máa wà nílẹ̀ agbára tó máa ń tú tó máa tú agbára tó máa ń dè olùwàgbé wọ̀ mí ní àkọ̀tù látòrí mi dé kọ́dọ̀ ẹsẹ̀ mi olùwàgbé agbára wọ̀ mí agbára ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ tó máa ń dẹ́rù bọ̀tá ọ̀rẹ́ tí ò bá dúró dáadáa tí ò máa dẹ́rù bà wọ́n agbára ńlá olùwàgbé sínú èmi o àtọmọtọ ọlọ́run fún mi àtọkọ mi á di ẹ̀rù jẹ̀jẹ̀ fún alágbára ìkáyé mo di ẹ̀rù jẹ̀jẹ̀ mo di ẹ̀rù jẹ̀jẹ̀ olúwa o sọ mí dẹ̀rù jẹ̀jẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ olúwa agbára tó máa mú kí n dẹrù jẹjẹjẹjẹjẹjẹ fún gbogbo ọ̀tá mi pátá porogodo ó lọ sọ mí dẹrù jẹjẹjẹjẹjẹjẹjẹjẹ fún gbogbo ọ̀tá èyí tó rò pé òun lágbára láyé òun lọ sọ mí dẹrù jẹjẹjẹjẹjẹjẹjẹ ọ̀rọ̀ ẹnu mi dẹrù jẹjẹjẹ bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ ẹnu mi dẹrù jẹjẹjẹjẹjẹjẹ ìṣesí mi àti ìwà mi bẹ́ẹ̀ ni ìrìn mi pàápàá yóò máa dẹrù bọ̀tá o àti tọmọ mi Sarah bẹ́ẹ̀ lórí kò ní padà agbára tí àwọn àlùjọ̀nù tí àkín fojú ara rí tó máa rí pápá tó máa sá dànù bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí kan àwọn ènìyàn kan àwọn àlùjọ̀nù adédé kọlù wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí àwọn kan bá rí tí àlùjọ̀nù mìíràn bá rí èèyàn tó ń bọ̀ bẹ́ẹ̀ ni á sá lọ torí pé tó gbé ojú tiẹ̀ lọ agbára tó máa ń lé àwọn àlùjọ̀nù wọn gbọ́ tó máa ń lẹ̀mí èṣù tó máa ń lé wọn wọlẹ̀ tó máa sá tó máa yàgò lọ́nà a máa ló ń bọ̀ ẹ fún ẹ fún ẹ fún bóyá ìwọ ò tiẹ̀ rí nígbà náà a ní ẹ lọ́nà ọmọ ọba ọmọ ọlọ́run ni mi ó gbé agbára ẹ̀mí mọ́ ó gbé iná ọlọ́run àlàyé bẹ́ẹ̀ ni ó agbára náà ló agbé wọ̀ mí agbára tó ń ṣẹ́gun lọ́sàn-án àti lóru tó ń ṣẹ́gun ní gbogbo ọ̀nà tó ń ṣẹ́gun ní gbogbo ìgbà tó ń ṣẹ́gun òṣì tó ń ṣẹ́gun ìyà tó ń ṣẹ́gun àìsàn tó ń ṣẹ́gun ilé bàbá tó ń ṣẹ́gun ilé ìyá tó ń ṣẹ́gun ìgboro tó ń ṣẹ́gun ilé ọkọ tó ń ṣẹ́gun ní gbogbo ọ̀nà ó lá gbé wọ̀ mo gba agbára mo jẹ agbára olúwa gbé agbára wọ̀ gbé agbára wọ̀ àwọn tá a bá tì lẹ́yìn olúwa tì wọ́n lẹ́yìn ẹni tá a bá fẹ́ kójú tì láyé yìí tó bá ti ṣe burúkú ni o olúwa ojú máa ti ẹ̀dá bẹ́ẹ̀ ni dandan ni gbogbo ẹni bá fẹ́ kójú ti èmi náà láyé ojú máa tì wọ́n ni bó ti wù kó ga tó bó ti wù kó lágbára tó bó ti wù kó lówó tó bó ti wù kó lọ́rọ̀ tó bó bá ní kójú tì mí ojú á tì wọ́n ṣùgbọ́n ẹni tí ò fẹ́ kójú tì mí gbogbo àwọn tó fẹ́ re fún mi láyé tó fẹ́ kí n ga tó fẹ́ kí gbogbo ń tọ́gbà lọ́wọ́ mi tó <laughs> àti tí mo sọnù nígbà àbí tí mo fi tọrẹ gan àbí tí wọ́n gbà lọ́wọ́ mi nígbà tí mi ò mọ̀ àti tí wọ́n gbà spiritually tó fẹ́ kí n recover tó sì ń gbàdúrà fún mi mo gbàdúrà fún ẹ̀yin náà pé ẹ ó di alágbára lórí ọ̀tá lórí ọ̀rẹ́ lórí amọ̀niṣeni amọ̀niṣeni aṣeni tọ́bánidárò ẹ ó di alágbára àwọn tó fẹ́ rẹ̀rìn ẹlẹ́yà yín wọ́n ó dúró wọ́n ó sì gan síbẹ̀ wọ́n ò ní rẹ̀rìn ẹlẹ́yà yín o ọ̀run ò ní fi ẹ̀yẹ ẹ̀yẹ yín sí ọwọ́ àwọn ọ̀tá mọ́ ọ̀tá mi o ìwọ tó ti yọ̀ tẹ́lẹ̀ ó sunkún kù ni ẹkún ni tiẹ̀ o nígbà tẹ́mi bá sunkún I'm praying to God. All the people, people still touch my mind. But ẹkún kan tí mo sọ náà ni pé the Lord will disappoint you. Yes the Lord will be dis you be disappointed both day and night lọ́sàn àti láàárọ̀ Lale àti lóru ní gbogbo ìgbà enemy of my life of my children of my husband You'll be disappointed forever listen I, Paula Folashade, once again, together with my people, with my children, with my husband, with all my well-wishers all over the world, we shall be the head, not the tail. Revival in our finance. Revival in my finance. In Jesus' name we pray. Amen. Thank you, Father.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 Hear the word of God because I carry the mark of God. No evil shall touch me. No evil shall touch my children. No evil shall touch all my well wishes all over the world. No evil shall touch us in the name of Jesus Christ. You tá dájọ́ ikú ẹ̀yẹn. No you are the next person. Láti ikú tó dẹ̀ ṣe buruku, Tó ń plan láti gún ẹ lábẹ́rẹ́ ikú. Àwọn tó gba abẹ́rẹ́ náà dání wọ́n ó ṣe mistake gúnra wọn pa. Lórúkọ Jésù. to tó kó idà àtìbọ́ láti fi pa ẹ̀yìn. Wọ́n máa para wọn ni lórúkọ jésù àgọ́ ọ̀tá yẹn ó máa dàrú pátápátá wọ́n máa jẹ̀bi bẹ́ẹ̀ lórí kò ní í padà in jesus name we pray amen. ọlọ́run ò wá ẹni tó ń fojú bá mi ṣeré tó sì ń finú bá mi jà mí ìmọ̀ wọn nú wọ́n dọwọ́ rẹ o hmm. inú rírun máa ń pẹ̀tù ni ẹni fojú bá ọmọ mi ṣeré tó sì ń finú bá jà hmm. inú rírun máa ń pẹ̀tù. Mm lórúkọ jésù inú mi ló máa pa wọ́n sọnù <laughs> eh, pretenders ẹnikẹ́ni tó ń every pretenders shall be disgraced. <laughs> Thank you, Daddy, because you answer prayer. Nobody like you. I pursue and overtake whatever the enemy has, has stolen from me. Those of you love me. I want to pray for the people celebrating birthday a lot of people, great, great people. I pray for you, Lord. I pray to you, Lord. I celebrate them because if I'm not putting them on my platform, not that I hate them, Daddy me, please. They celebrate this year, but next year we shall celebrate together. Olorunjo, ba mi fún wọn ní ẹ̀bùn ọjọ́ Those who are celebrating their birthday, Baba mi àti Ọlọ́run mi to celebrate nínú oṣù kẹsàn-án yìí, Those who celebrate their birthday in this month of September, Father Lord, present gifts to them. Gifts, a more joy be, surprise gifts, release it to them, O Lord. Make them happy and give them more life. And all the days of their life, they shall praise you. They shall serve you. They shall worship you. In Jesus' name we pray. Amen. O Lord, bless you. o. Lord, bless you. <laughs> Jesus' name we pray. Amen. Amen. <sighs> May the grace of our Lord, let's share grace. Mo gbàdúrà lẹ́ẹ̀kan Some people they cannot share amen, but those of you say amen on this platform ọwọ́ lẹ fi tẹ̀ the bible say whatever you find your hand doing you still you prosper as from today you no find your hand doing evil your hand will be doing good success yes your hand will not do evil your hand will be will be find in place of success yes you touch your children with that hands àwọn ọmọ ò ní dààmú gómọ ní dídàkudà àwọn ẹ̀mí kan wà nínú ayé tó yẹ pé wọ́n máa ń fẹ́ jí ọmọ ọlọ́mọ gbé láti sọ wọ́n dídàkudà They won't be able. Yes, your children will listen to you. The Lord will create the fear of God into your children's heart. Oh, ò ní fọwọ́ ẹ ṣiṣẹ́ tó máa ṣọ́ọ̀tì mọ́. O ò ní fọwọ́ rẹ gbé rapó sí ọmọ. O ò ní fi kawó láti rapó sí ọmọ. O ò ní gbọ́mọ sí. you will be doing good with your hand. Your hand will be doing good and will be bringing goodness to you. You say amen. The Lord will anoint your head. As from today, the evil that be operating in generation of your head, the evil disappear. As from today, you say amen, the Lord will purify your head. From your hand to your toe, to your toe to your head. Now from your head to your toe, you are set free. You receive power. You do good. You will lead to declare the goodness of God. The Lord will answer you speedily Yes, things that were very slow for you before, if you want to do something, I'm a drag. The anointing upon you that is dragging things. What they have using turtles and snake to do against you, that evil will disappear. It will leave you alone. Every network of your life, of your sources, will be <laughs> will be connect with fast speed in the name of Jesus Christ. Your life is receiving change. As you are changing for good, your thinking will be changed for good. Your attitude will be changed for good. The work, the way you do things in life will be changed for good. We need more good people in on this earth. We don't want evil to be multitude again. We cannot cut them off totally. But good has to be more than evil. Yes, you that say amen today, the Lord will turn you to good. You will not be useful again for demon you be alive for righteousness. And be dead to sin. You will not die young girl. You want somebody dead to sin. That you will see sin, it will hate you. You will hate it as well. As I used to hate sin. Sin also hates me. That's why you see some people, they said they just hate her. Because sin, this power of sin live in them. And that's why they just develop hatred for nothing. It because I prayed that I'll be alive for righteousness. I'm be dead to sin. And the people who carry sin, who want to live their life the way they don't they, that God don't want, they will hate me. But those who live their life according to God, who do the right thing, they will love me. They will see everything in me and see it wonderful. Yes, that is the secret. I beg you for it again. As from today, ẹ̀ṣẹ̀ máa rí ọ sá o, ẹ̀ṣẹ̀ á dòórùn sí ọ. Bẹ́ẹ̀ ni òórùn búburú ló máa jẹ́ o. Láti òní lọ, Because some people, let me tell you, it's not until you commit sin that you live a good life. No, sin never allow people to have a good life. That's why sin destroyed the whole world. That's why people are not having good life again, even when there is money. That's why you see a lot of people are doing it. But I'm telling you, the fear of God, the spirit of God, that is what give you good life. In spirit of God, you have good health. In the spirit of God, you have good things happening. Yes, I pray you say amen. Just because you say amen, you can see your bonus. The Lord has surprised you. The Lord will counterport you to the realm of financial breakthrough. The Lord will help you. Whatever you are lacking before, good thing you are lacking, the Lord will open up for you. It will be easy for you. Multiplication is coming. The Lord will multiply you. The Lord will bless you. Yes, I'm praying and my body is shaking. The Lord will do wonder in your life. Yes, the Lord will put smile on your face you will laugh again. No more reproach, no more disgrace, no more sickness, no more evil, no more dragging. Yes, ayé tó ògo agbára tó fi ògo rẹ̀ wọ́lẹ̀ yẹn. Ọlọ́run gbà ẹ́ kó lọ́wọ́ agbára náà. Ó tẹ̀ wọ́n mọ́lẹ̀ lónìí. Ìwà máa rìn ìwà sì máa yàn. Bẹ́ẹ̀ lórí kò ní padà. I wish you well once again. Goodness and mercy shall be my portion. Whatever I sow, I will reap. I prayed for you. The Lord will bless me. He will not curse me. Ojú Ọlọ́run yóò mọ́lẹ̀ sí mi lára. Yóò ṣàánú fún me ọwọ́ àná ọlọ́run ni yóò gbélé mi ọwọ́ agbára ọlọ́run ni yóò fìwà mí èmi àtọkọ ni o àtọmọ say to yourself now i am a blessing to my generation i am a blessing to my household i am a blessing to my country i am a blessing to my husband i am if I am a man i am a blessing to my wife i am a blessing to my children i am a blessing to my surrounding to my vicinity but anybody that don't want to be a blessing ìyẹn náà lọ́lọ́ máa jẹ́ kọ́ọ̀sì fún but I am a blessing. I carry the blessing of God. I carry the power of God. Sing if you know how to sing this song. I, I got the power of God in me. I got the power of God in me. I got the spirit of the Son of God. I got the power of God in me. I got the power of God in me. I got the power of God in me. I got the spirit of the Son of God. I got the power of God in me. I got the power of God in me. I got the power of God in me. I got the spirit of the Son of God. I got the power of God in me. Yes, I got the power of God in me. If you know how to sing it, you got the power of God in you. Prophesy good things to your life.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 We are all safe in Jesus' name. As multi surrounded Jerusalem, O God Almighty, surround our life with blessing, with favor, with goodness, with testimony, with power, with joy, both now forevermore. Amen, amen, amen. In Jesus' name. Power. Seven, hallelujah. Lord, I want to pray for our, our country. People are crying, but Lord, you said you are going to do something one day. onílágbé èèyàn gbé ilẹ̀ lómi ìtura gan sí o lẹ́yìn ìṣòro ayọ̀ wayo de dé o orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ìyàngbẹ́ ilẹ̀ o lomi ìtura gan sí o lẹ́yìn ìṣòro o wayo de o ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbọ́ ọ̀rọ̀ jésù ìbùkún olúwa àtagbára ọlọ́run ló gbé wa dúró o ó dá mi lójú pé ẹ ó gba láì lágbára lọ́wọ́ aninilára o ìyàngbẹ́ ilẹ̀ ayé mi tẹ́wọ́ gba òjò ìtura ìyàngbẹ́ ilẹ̀ ayé nàìjíríà tẹ́wọ́ gba òjò ìtura àánú ọlọ́run agbélébù jésù mo rọ̀ mọ́ agbélébù jésù lè rí mi o jésù kristi nìkan làlágbà wí mi o ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ló lè gbà mí. ó yá ẹ lọ túraká ọmọ nàìjà àti olórí àti gbogbo ènìyàn ó yá ẹ lọ túraká ẹ gbàgbọ́ o tó bá gbàgbọ́ ó jèrè bẹ̀ ó yá ẹ lọ túraká wọ́n bá ta ní two hundred ẹ máa rówó rà tó bá ta ní two thousand ẹ máa rówó rà tó bá ta ní three thousand ẹ máa rówó rà àtúnṣe tuntun máa wá ó yá ẹ lọ túraká onígbàgbọ́ ẹ̀yin olódodo ni ò kì í ṣe ẹ̀yin apààyàn àti gbọ́mọgbọ́mọ àti kidnapper àbẹ̀kọ́là ń bá wí o ó yá ẹ lọ túraká onígbàgbọ́ rẹ̀ ẹ̀rìn ayọ̀ ó yá ẹ lọ túraká ẹ̀yin ọmọ orílẹ̀-èdè mi ẹ̀rẹ́rìn ayọ̀ orílẹ̀-èdè mi Canada Amẹ́ríkà gbogbo yín ó yá ẹ lọ túraká onígbàgbọ́ ẹ lọ rẹ́rìn ayọ̀ kó má sí àyè fún ìdààmú mọ́ o àti kọ orúkọ wa síwé àṣeyege a dúró a kọrin a rẹ́rìn ayọ̀ bẹ́ẹ̀ ni bó ti wù ú bọjọ́ ò ní tilẹ̀ kòrò bó bá wù kó le bó ti wù ú kíji kó le tó o ẹ ó dá mi lójú pé olúwa yóò mú wa làjà a ó sì dà bí aṣẹ́gun ó yá gbọ́ ilé ó yá lábẹ́ èèyàn ọgbẹ́ ilẹ̀ṣẹ́ lomi ìtura gan sí o lẹ́yìn ìṣòro o ayọ̀ wa yóò dé o lábẹ́ èèyàn ọgbẹ́lẹ̀ lomi ìtura gan sí o lẹ́yìn ìṣòro o ayọ̀ wa yóò dé o ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbọ́ ọ̀rọ̀ jésù ìbùkún olúwa ló gbé mi dúró sẹ́ ó dá mi lójú pé àtìgbà láì lágbára wa lọ́wọ́ aninilára ìyàngbẹ ilẹ̀ ayé wa tẹ́wọ́ gba òjò ìtura àánú ọlọ́run hallelujah méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen ìyógo fún jésù. Oh yeah, say this to yourself. Isaiah 60 verse 1. I will rise and shine for my light has come. Nothing can hold me down. I will rise and shine. I will rise and shine for my light has come again. I will rise and shine. And the light that has come, rise and shine, kò ní kú o, wọn lójijì i will rise and shine for my light has come my husband will rise continuously and shine forever the glory of god will be risen upon him and my children all my children all our children will rise continuously and shine forever in jesus name iyọ̀ ayé ìmọ́lẹ̀ ayé ni àwa bye for now love you guys.